gbogbo ẹ tó bá gbàgbọ́ àmì rẹ ni mo nílò lórúkọ ìfọ ayé ọwọ́ ọlọ́run. ìmọ̀lẹ́ ọlọ́run àná ààyè ó yá kó yí ọ ká. lórí àdúgbà olúwa wa lórúkọ jésù wà ní àdúgbà. olúwa pé àkú ọjọ́ ìsinmi lórúkọ jésù a máa ní ìsinmi ayọ̀. àpòsù mo dúpẹ́ o. bẹ́ẹ̀ ni sà. bó ṣe rínú o. tọ àpòsù ẹni ọlọ́run tó jẹ́ ni àkọ́kọ́ fàlà tòní. olóńsọ̀rọ̀ mm-hmm. ìbápàdé tóun ní lójú àlá òun uh-huh. ó àtẹnìkan jọ ń lọ nínú ìrìn àjò kan ni lẹ́ni yẹn wá náwó ibì sóhun pé ṣó orí bẹ̀ yẹn Mm. ọ̀nà méjèèjì tó ń wò yẹn góòlù yìí tá à ń pè ní wúrà òun ló kó bẹ́ẹ̀ mm. ó dẹ̀ tají síbẹ̀. Mm. tàbá fẹ́ bá ní rìnrìn àjò ó yẹ káwọn ẹni tí a bá lọ torí pé ara ní wà láyé àpàdé wà lájò ẹ̀wẹ̀ ní báyìí o ayé sọ̀rọ̀ aláàrẹ sọ fún ọ pé ìwọ tiẹ̀ o máa béèyàn gidi pàdé tí yóò mọ orin ìrìn àjò tó máa fi ọ̀nà ògo hàn ọ́ góòlù túmọ̀ sí ògo aago túmọ̀ sí ògo àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ mọ ìtumọ̀ rẹ̀ so ó máa nawọ́ sí ọ̀nà ògo yóò fi hàn ọ́ pé ọ̀nà ògo nìyí nítorí náà ọlọ́run ló kọ́ ọ ó dẹ̀ ti sọ fún ọ ó dẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ yìí pé nípa ènìyàn ni ìwọ yóò fi jẹ́ èèyàn yóò dẹ̀ dára fún ọ lórúkọ jésù. yóò fọ lóògùn hàn ọ o ní mèsì ẹ. yóò dẹ̀ dára fún ọ yóò wà lómi. ẹni ọlọ́run lóbìnrin ló ní eléyìí ó sọ fún déédéé para òun nínú church ni dádì òun àti mọ́mí òun ìyẹn bàbá àti ìyá rẹ̀ ló olórí ìjọ yẹn ó ní bàbá rẹ̀ wá pe òun jáde wọ́n gbàdúrà fóun gan tinútinú hmm. ó ní báwọn tó ṣe ń lọlé ó ní dádì òun àti mọ́mí òun wọ́n tó kẹ́ òun dáadáa wọ́n ṣe ń ra ice cream fóun náà tún ra meat pie fóun wọ́n ṣàtọ́jú ẹ̀ lójú àlá bíi pé kó mọ̀ èyí tí sáyé ni ibi ló ta yìí sísà. àlá yẹn tọ́ ìránṣẹ́ ọlọ́run kan á dìde fún ìrìnàjò rẹ òun àti ìyàwó rẹ yóò fẹ́ràn rẹ bíi pé àwọn ni ó tọ́ ọ títí wàá fi dé inú ọlá nítorí náà ìránṣẹ́ ọlọ́run tó bá fẹ́ràn rẹ tètè faramọ́ dáadáa torí pé nípasẹ̀ rẹ̀ ló dìde nípasẹ̀ ìránṣẹ́ ọlọ́run ni ìwọ yóò jẹ èèyàn lórúkọ bá wájà bẹ́lẹ̀ ránṣẹ́ ní òun àtọ́rí òun làwọn jọ wà níbì kan ó lóko wá dàbí àwọn òkè gogoro tó da wá sálẹ̀ ó ló wá sọ fún òun pé ó ṣe jágun bí ìwòná hmm. ó lóun wá dá lẹ́yìn ee ó ṣe rí jábọ́ o ká mọ̀ ṣeré egéle o ó òun lòún tají sí. na ó pín sí méjì hmm. gun òkè yẹn tá àbámọ̀ kò léwu hmm. tó jẹ́ pé ó lè gbé èèyàn dé ibi gíga ṣùgbọ́n tí ìtọ́ni ẹ bá ti wáyé lọ bá ìránṣẹ́ ọlọ́run ká tọ́ sọ́nà kó o tó gbé ìgbésẹ̀ náà torí pé ò tí ì gùn aláàárẹ̀ ò sọ fún ọ pé ó léwu tàbí ò léwu ìwọ pàápàá ní sísè kó jẹ́ pé ìbẹ̀rù ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lèèyàn lè gbà tó lè sọ̀rọ̀ lọ́la tó lè gbé àdókè ṣùgbọ́n tó lè mú ewu dání tàbí tó lè wó kọjẹ́ tó torí náà kò kíyèsára ṣùgbọ́n tí ọ̀rọ̀ yẹn bá ṣẹlẹ̀ kọ wá ìránṣẹ́ ọlọ́run fún ìtọ́ni lórúkọ jésù òní ṣìnà. wọ́n gbàdúrà gbogbo ẹ̀ tó ń gbọ́ mi lórúkọ jésù olùrànlọ́wọ́ àyànmọ́ rẹ̀ ó yẹ lọ pàdé ẹ̀. jésù olúwa wa. àmín.